على بعض وفضل العلم على الجهل وفضل الإنسان على سائر الخلائق والذكر على النسيان والله سبحانه وتعالى فضل الوالدين على الأبناء وكذلك فضل الأنبياء بعضهم على بعض وفضل يوم الجمعة على سائر أيام الأسبوع ورمضان على سائر أشهر في السنة والأشهر الحر فضلها الله سبحانه وتعالى على سائر الأشهر في كل سنة سوى رمضان واليوم إن شاء الله الذي نريد أن نذكر أنفسنا به ما يتعلق بهذا الشهر الذي نحن فيه وهو شهر رجب من فضله وكذلك من الآداب التي يجب أن نلتزمها في هذا الشهر وبعض الأمور المنكرات التي يرتكبها الناس في هذا الشهر ونسأل الله سبحانه وتعالى أن ينفعنا ببلوغ هذا الشهر وفي الشهر الذي بعده وفي شهر رمضان إن شاء الله. أقول لكم والله ولا kí ọlọ́run bá kó gba pẹ́lú kọ̀ọ̀kan wa kọ́lọ̀ kó gba ìjọsìn wa gbogbo tí a ti ṣe síwájú ọlọ́run ọba ní dáadáa kọ́lọ̀ kó bá jẹ́ ìgbà àwọn eléyìí tí ó kù díẹ̀ káàtó ní ọ̀rọ̀ wa kọ́lọ̀ ọba kó ṣàbójú kúrò fún wa ẹrú sí ọlọ́run ọba ohun tí a fẹ́ fi rọ́ra wa létí lénìí òun náà ni tó ní ṣe pẹ̀lú oṣù tí a wà nínú ẹ̀yí tí a mọ̀ sí ṣáhárù rọ́jà ilé tó jẹ́ wípé lẹ́yìn ẹ̀ a ní ṣáhárù tí a pè ní ṣàbáàdì lẹ́yìn ṣàbáàdì òun náà ni rọ̀mọ̀dọ́nù ọlọ́wọ́ bá lékè ọlá ó dá ẹ̀dá tó pọ̀ wà kọ́dà pọ̀ fún ìlàjẹ́ ìfàkọ̀dára ìtẹ̀kùbí rọ ọlọ́wọ́ bá lóun dá gbogbo nǹkan òun sì fi kádàrá lórí gbogbo nǹkan wà nílẹ̀ làkúdà nínú àwọn kádàrá tọ́lọ́wọ́ bá lékè ọlá tó dá fún àwọn ẹ̀dá àtàfọ́dùnú bẹ̀yìnàbù òun náà ní pé ọlá tó wà fáwọn kan lórí àwọn kan fàtọ́lá al-insan àlàáfíà al-khalaiq ọlọ́run bá dí ọlá fọ́lọ̀ ẹgbẹ́ ènìyàn lórí gbogbo ẹ̀dá tó dá wà láfọ́lẹ̀ kàbọ́ọ̀lù náà bá ní ọlọ́run náà gbé ọlá àti àpẹẹrẹ fọmà lọ́bí ádámà wàhàmàlẹ́hùn fìlìbáàbì wàlúbáhà afúnwọn láǹfààní fọmà rìn lórí ilẹ̀ fọmà rìn lórí omi wàrọ̀dàpọ̀ náhùn nínú ọkọ̀ ìbáàd àti pèsè fún àwọn nǹkan tó mọ́ wọn fagbọn náhùn màáyà kẹfìrì nínú ọ̀nàkọ̀nà tẹ̀síìlà àti ìgbọ́láfọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ọ̀pọ̀lọpọ̀ على بعض أي روى النبي الله wọ́n àpẹẹlú àlùfáàlùk àwọn náà ní ẹ̀dá tó dáa jùlọ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ọlọ́run ti gbọ́ lápá wọn kan nínú wọn lórí àwọn kan nílé karoso ọlọ́run yẹn rí àwọn àlọ́bí ọlọ́run nìyẹn fagbọ́nà bàbọ́hùn àdàbà àbí agbọ́lá fáwọn kan lórí àwọn kan ní wọn nínú wọn mọ̀nkà lábọ̀hùn náà ó ń bẹ nínú wọn ẹni tó jẹ́ fọ́nà wọn bá máa ń bá a sọ̀rọ̀ wọ́n rọ́pò àbàbọ́hùn dàrọ̀jà ó sì wà nínú wọn ẹ̀dọ́ náà bá gbé jalè tó. ọlá tó náà bá máa ń ṣe fún wọn nìyẹn فضل يوم الجمعة على سائر أيام الأسبوع ọlọ́run bá gbé ọlá fún ọjọ́ júmọ́à lórí gbogbo àwọn ọjọ́ ọ̀sẹ̀ tó kù pátápátá. bákan náà ni wípé fọ́gbọ́n gbogbo tó jẹ́ oṣù ní ọdún ọlọ́run bá gbé ọlá oṣù Ramadan lórí gbogbo àwọn oṣù yìí. wà fọ́gbọ́n àlẹ́ ìlàṣà lọ́kọ́dìrì àìlàṣà ìlú nàyàn èyí òun láìláṣà lọ́kọ́dìrì ọlọ́run ọba àlejò ọlá ó di ọlá fún wà fọ́gbọ́n àṣùrù àṣìr أيام العشر من dùnlẹ̀ الحجة àwọn ọjọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ tó wà nínú oṣù dùnlẹ̀ ìjà ọmọ ọba gbọ́lá fún lórí gbogbo tó ń di ọjọ́ wà fọ́bọ̀là àlàyé àwọn àfihàn ìjà rọmọdọ́n àlàsà ìrìnàyàn tábà wá sọ wípé àwọn òru tábà pé wọn kọ̀ tí wọ́n jẹ́ mẹ́wàá ilé ìlú lọ́lá jù òun náà ní òru mẹ́wàá tẹ̀yìn oṣù rọmọdọ́n tó jẹ́ pé láyé láti kọ́ níbi ó wà níbẹ̀. bákan náà ọlọ́wọ́ ọba àdékè ọlá àwọn ètò ojú ọ̀run ọlọ́wọ́ ọba àdékè ó gbọ́lá fáwọn kan nínú wọn nínú àwọn ọba gbọ́lá fún òun náà ní iṣẹ́ ahọ́rù rọ́jà ọ̀nà ọba gbọ́lá fún oṣù rọ́jà torí wípé kí ọba sọ fún wa wípé ìnà ṣubú rẹ̀ méjì ìlànà ìyàwó mọ̀ kọ́dà kan mọ́ fi sàmà wá sí wọn àrùn láti ọjọ́ tó mọ̀ ọba ti dá sọ́mọ̀ àti ilẹ̀ ló ti ti jẹ́ méjìlá nínú ha àrùbá àti ìfòrò ọmọ ìdílé wà nínú àwọn oṣù yìí mẹ́rin nínú àwọn oṣù yìí tó jẹ́ oṣù ọ̀wọ̀ fàlà àjáwò ìdílé mòrònà sí ìlú ìnà àwùjọ sàkó ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ ṣàbòsí síra ní nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí nínú àwọn oṣù mẹ́rin ẹ̀ẹ́dọ̀dọ̀ ṣàbòsí wá rọ́jà bò èdèlè ha dèjì àṣùwò ẹ̀rí rọ́jà ó wà nínú àwọn oṣù tí ọlọ́run ọba àdékíọ́lá tó ṣe ní oṣù ọ̀wọ̀ yìí kọ́lọ̀ ọba àdékíọ́lá tó bá jẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wá ṣe kó ń gẹ́ dáadáa النبي محمد صلى الله عليه وسلم قل إن الزمان قد استدار كهيهته يوم خلق الله السماوات والأرض ó ní ẹ̀rí oṣù yípo gẹ́gẹ́ bó ṣe máa ń yípo látọjọ́ tó náà bá ti dá sọ́mọ́ àti ilẹ̀ ó ní ìfúnra àṣàrọ̀ ṣáhàrọ̀ ó ní ẹ̀wà rí oṣù darí àsánà ọdún kẹrin yẹn oṣù méjìlá ní níyà arúgbà àti nínú àwọn oṣù mẹ́rin ojú oṣù ọ̀wọ̀ tó mẹ́ta nínú àwọn oṣù wọn lólùkọ́ àdá àkọ́kọ́ òun náà ní oṣù ìdúró ṣíjà àti oṣù kejìlá ọdún tí a ń pè ní ìdúró ṣíjà wà ní muharram àti oṣù àkọ́kọ́ tí a ń pè ní muharram wà rọ́jàbù mọ́tọ́rù lẹ́bi ìbéyìnà jùmọ́dán wà ṣàbán ó wá ní ẹ̀rí oṣù tí a wá ń pè ní rọ́jàbù yìí òun wà láàárín èyí tá a ń pè ní jùmọ́dán àti ṣàbán nínú hadith yìí ìfọ̀rọ̀lọ́ àlè wọ̀sánná ó ń yànnà náà àwọn oṣù wo ni oṣù ọ̀wọ̀ torí pé tá a bá wọ nínú alukur'an ọ̀tọ̀ ní nílẹ̀ àrùbá àti ìfọ́rọ̀ ọ̀tọ̀ ní mẹ́rin bẹ́ẹ̀ nínú àwọn oṣù yìí tó jẹ́ oṣù ọ̀wọ̀ a rí pé ọlọ́wọ́n kò sọ fún wa èrò gan ní oṣù ọ̀wọ̀ nínú àwọn oṣù yìí ìyẹn ni wípé asúnnàtù ìfásirù alukur'an ẹ̀rí sọ́nà lọ́dún sọ́nà lọ́rùn àríwọ̀sẹ́lá a máa ṣe tẹ̀síìrì alukur'an fún wa bákan náà tó kọ́ ìlú mọ́tòlákọ̀ọ́bù ó ti kúrò àyè bá kójọ ní àkótán tí ò kúlẹ̀ sónà ló máa bá wa sí yẹ́bẹ́yẹ́bẹ́ ó ti ọlọ́wọ́ bá kó sójú kan sónà ló máa ṣàlàyé wà tó hàn ti sọ àárọ̀bù tó lọ bá bá sọ̀rọ̀ tó kàn tó jẹnẹra láì bẹ̀ ó tó máa sọ fún wa pé rárá eléyìí eléyìí ló ní òun náà ní sónà ló fi jẹ́ wípé èèyàn ò lè ló fẹ́ tẹ̀lé kùrán láì tẹ̀lé sínú àlọ́lù sọ̀rọ̀ lọ́wọ́ àlèwòsẹ́lẹ̀ ọlọ́run wà á dáná ilé ka díjọrọ lóko báyìí náà iná sí máa ló ti la ilé ìlú wà láàyè náà yàtàkà kárù ọlọ́run náà sọ àlùkùránì kalẹ̀ fún wa lọ́lù sọ̀rọ̀ lọ́wọ́ àlèwòsẹ́lẹ̀ kó lè máa ṣàlàyé ẹ̀fọ́ èèyàn wà lọ́lù sọ̀rọ̀ lọ́wọ́ àlèwòsẹ́lẹ̀ mo bá yẹ àlèlá ẹ̀ńdá máa ṣàlàyé fún wa ní kọ́ ẹ̀wá ní oṣù ṣàbáàrí oṣù rọ́jà àbúkà ń sọ yìí oṣù tí èèyàn máa ń fi nǹkan ní hàrọ̀mọ̀mọ́rù bí ìlú ìgbóná ọmọ wọn bá ti ṣe lé wọ̀ fún wa ìmọ̀ ṣàbòsí lẹ́yìn náà láàrin ara wa wọn gbólómọgbóló máa tó yàmọ̀ ní kìyàmà àbòsí sì ní òkùnkùn níjọ́ pé bí alìkìyàmà wá iná ṣíríkà làzóòlù mọ̀nà àwìn àkòjì tó wá ga jùlọ tọ́nà ọba pé ká jìnà sí òun náà ní ìbá ti ẹbọ sí ọlọ́run ọba àlekí ọlá wà lè ṣe ìdáàdò ní rọmọdọ́ọ̀nù ní hàdà ṣáà téèyàn bá fẹ́ pèsè kalẹ̀ fún rọmọdọ́ọ̀n ó bẹ̀rẹ̀ láti oṣù yìí o wà fún wa lè ṣe àfẹnusẹ́ àti rọmọdọ́ọ̀n oṣù rọ́jà àbújá oṣù láti máa ń pa ìṣèkalẹ̀ fún rọmọdọ́ọ̀n wà bá àdàbò ṣáàrù àṣìkọ́yà àwọn àfáà máa ń sọ wípé oṣù rọ́jà ó jẹ́ gẹ́gẹ́ bí oṣù tá a máa ń gbé nǹkan oṣù tá a máa ń wá bomi wẹ́ẹ̀kì ẹ̀ wọ́n lòun ní ṣàgbá wà Ramadan ṣáàrù sì máa wọ́n ní ẹ̀wá ní oṣù ń tá a ti gbè inú láti fẹ́ kó wàlàámàlú sọ́ọ́lẹ̀ nínú hàdà ṣáàrù alùpàrọ̀ ọ̀ ẹ̀wá iṣẹ́ olóore èèyàn ti máa ń pè é láti inú oṣù tá a tó bá dojú tó tẹ̀lé àwọn amabomi wẹ̀ẹ́dì ẹ̀ nígbà bá di Ramadan afẹ́kẹ́rì ṣe olóore torí pé yàtà àwùwádù alùpùpù àlàfẹ́ ìlẹ̀ kọ̀yọ́t nígbà tí wọ́n bá ń ṣe dáadáa láti irú oṣù yìí láti irú oṣù yìí tó bá máa ti di Ramadan ara ti ti ìṣe á ti ti ṣe sí ara tí wọ́n bá ń ṣe dáadáa wọ́n sọ شهر رمضان بأشهر عديدة إيه لا وصحابة النبي صلى الله عليه وسلم وما قدير رمضان pẹ̀lú àwọn oṣù tó pọ̀ nígbà tí oṣù bá fi wà wájú tó wà wájú rọmọdọ́ rẹpẹtẹ làwọn sọ̀hábà ti máa máa gbẹ̀ngbẹ̀ ń pé à oṣù yìí ó tètè dé torí pé àwọn fẹ́ ṣe dáadáa. àwọn fẹ́ ṣe dáadáa àwọn sọ̀hábà wọ́n máa ń gbáradì fún rọmọdọ́ ẹ̀ wá rí rọ́jà bù à ń sọ yìí ọlá tó wà ńbẹ̀ náà ní wípé ọlọ́wọ́ bá ṣe ní oṣù ọwọ́ ọlọ́wọ́ bá ṣe ní oṣù ọwọ́ oṣù ọwọ́ yìí àti ń ṣàbò sí bẹ̀ wà lẹ́yìn a fi hì àmàlò mọ̀ kò sí kẹ́kọ̀ọ́ tá a ṣàdáyọrí ẹ̀ pé iṣẹ́ ilé yìí a kò pàtó tààtọ́ pa máa fi rọ́jò àbúṣe wà náà fi àrùn kọ́ọ̀fọ̀ kò sí àwẹ̀ kan pàtó tá a máa máa fẹ́ bí ṣe wà náà sọ̀rọ̀ àkàn kọ́ọ̀fọ̀ kò sì sí irú kan tàbí wá sọ pé òyìn kọ́ a máa ń kì nínú oṣù rọ́jò àbúlé o nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó nínú oṣù rọ̀mọ̀ tó oṣù rọ́jò òun náà ni tẹ̀sùn yìí ronú pẹ̀lú òun náà ni wà ibò àádúgbò àìlèmọ̀ ha fi wá gbólóò gbogbo tí máa ń bọ́kọ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ kágbìyànjú láti ní oṣù yìí kágbé ọkọ̀ wa jùlọ sí ọlọ́run kọ́ ni afúláhà máa ń zàgáhà ọlọ́run ló fi ṣe oríire ayé àtọ̀run ẹnikẹ́ni tó bá fún ẹ̀mí ara ẹ̀ mọ́ wakọ̀dọ̀ ọba máa ń dàgbáhà ẹni tó bá ba ẹ̀mí ìjẹ́ tó bí ó jọ̀dí ọlọ́run ló fi ṣe orí ibú kọ́lọ́ النبي صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله ó ní bá ti ẹ̀rọ kan bẹ́nu ara tó bá ti mọ́ tó ti dá gbogbo ẹ̀ka ara tó kù ádá wáyídá fásádà fásádà lè jásádà tó lò bí bá ti ẹ̀rọ ibá ti bàjẹ́ gbogbo ẹ̀rọ ara ẹ̀rọ tó ti bàjẹ́ aláwa ní alkọ́lùbò àlọ́bí ní ẹ̀kẹ́ tí ẹ gbọ́ òun náà ní ọkàn tí ọkàn bá ti bàjẹ́ gbogbo ẹ̀ka ara tó kù ó ti bàjẹ́ nìyẹn o وفي هذا الشهر يكثر من الإحسان àwọn ìmá ṣe dáadáa agbọ́dọ̀ pọ̀ lè ta máa ṣe nínú òṣù yìí ọmọ ní wà á sí ìkánà àṣìṣẹ́nà lọ́rùn ilé ìwọ náà máa ṣe dáadáa bọ́nà ọba ṣe ń ṣe dáadáa sí ìwọ náà wà á sílò ìnà lọ́ha ìṣe gbogbo sí ní ọmọ ní ẹ máa ṣe dáadáa ọmọ wọn bá lè kí ọlá nífẹ̀ẹ́ àwọn ẹni dáadáa ìnà lọ́ha ìṣe gbogbo lẹ́bí náà tákọ̀ wà lẹ́bí náà bó ọmọ omi ti àwọn tó páyà rẹ̀ ó sì ní ti àwọn tó wọ́n máa ń ṣe dáadáa káfí ìyànjú kárí pa ń ṣe dáadáa zan ishdan an ta'budu allaha ka annaka tarah fa in lam takun tarahu fa innahu yarak òun náà ní wípé ká máa fi ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ bí páàrí ọlọ́wọ́ ọba bó ti ẹ̀jẹ̀ páàrí rí ọlọ́wọ́ ọba fa innahu yarana ọlọ́wọ́ ọba rí àwa fèsì rọwà ẹ̀làníyà tàbádáwà ní àbáwà pẹ̀láwọ̀ èèyàn huwa yarana ọba tí ó rí wa ni yasma'una ọba tó ń gbọ́ wa ni wa ya'lamu sirrana ọba tó wọ kọ̀kọ́ wa ni la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama nǹkan kò pamọ́ fọ́nà wọn bá. ìṣàkó mi kọ́ la habatin min khardal fatakun fi sakhra aw fi samawati aw fil ardi Allah bí kòkòrò tó dúdú tó bá wà nínú òun tó wà nínú àpáta tó dúdú yẹ àti bí ha lọ ọ̀nà wọn bá yọba tó mọ̀ pẹ́ ní o. Inna alaykum la hafidin kiraman katibin ya'lamuna ma taf'alun. Gbogbo táǹsì pátápátá ọ̀nà ọba ti káwọn olùṣọ́kọ̀tọ̀ wá. Ó ti kó wọn ti wá àwọn màláìkà kiraman katibin wọ́n mọ̀ nǹkan kan dáadáa ya'lamuna ma taf'alun. Gbogbo táǹsì làwọn màláìkà yìí ni wọ́n mọ̀ wà ilmu Allahi wasi'a ìmọ̀ náà wọn bá sì ní wasi'a kulla shay'in ilma ìmọ̀ náà wọn bá rọ kiri ká gbogbo nǹkan. Fíhàn ìdáhùn ka'alaniya kọ̀pọ̀ níwájú ọmọ ọba gbígbí gbangba ni. Wúwa ni àwọn ni wọ́n áàfin ọba àkọ́kọ́ ọba gbẹ̀yìn ni. Wà gbọ́ ọdún tó hàn ní ọba tó pamọ́ ni a gbọ́dọ̀ gbìyànjú kárípa mójútó ìgbésí ayé wa káṣe lọ́wọ́ ọba gẹ́gẹ́ bí fáà ń rí ọlọ́wọ́ ọba bá a bá ti ẹ̀lẹ́ rí ọlọ́run fa iná hu yàrá ọba tó rí wa ní o ìṣìnà gbogbo bẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sẹ́sẹ̀ ọlọ́run ní fàlàtà gbìmù náà fi fàlàtà gbìmù fi gbìmù àgbótáfóònù nínú oṣù ọwọ́ ẹ bá ṣàbòsí tẹ́lẹ̀ aṣòro rẹ̀ fóró máa ṣe náà bá nínú àwọn oṣù mẹ́rin yìí akbar wa a'zama ìjìrọ́ọ̀mẹ̀ ẹ̀ṣẹ̀ tó wà ń bẹ̀ tóbi jíjẹ́ ìyọ́sẹ̀ náà wọ́n bá hátà fi ramadan kódà nínú ramadan ẹ̀ṣẹ̀ tí yọ bá dá nínú rọ́jà tí yọ bá dá nínú rọ́jà zulqa'da zulhijja wal muharram ẹ̀ṣẹ̀ yìí ó tóbi jù ìta tó dá nínú ramadan lọ́nà a gbìyànjú wala yastaqimu Ramadan illa liman ahada nafsa èyí ò lè rí àwọn Ramadan gbà dáadáa yàfẹ́ pẹ́ tó bá pèsè ara ẹ̀ kalẹ̀ wàṣẹ́ni bùnùkàbá ìr ọmọ ọba fẹ́ ká jìnà sí ẹ̀ṣẹ̀ ńláńlá alẹ́dúnà yẹ̀ṣẹ́ni bùnùkàbá ìrọ̀lì wípé wàlùfàwà ṣùgbà ìlà lámà ọmọ ní àwọn ẹni tó jẹ́ pé wọ́n máa ń jìnà sí alẹ́kàbá ìr àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wàlìfàwáhì nínú ẹ̀jẹ̀ ńláńlá ní ṣìnà wà ọdún tí wàá ṣe àṣìnà lẹ́ṣà torí tí àdánwò ni wàá máa ń bá lé lọ sí àlọ́jọ́ náà olóhùn kò fẹ́ ní ara òun mọ́ tàbá wo yìí tó pọ̀ jù ní àdánwò lẹ́yìn nílé ayé azina òun náà ní ẹ̀ṣẹ̀ ṣìnà alẹ́bínà yẹn jẹ́rìí búra kábà ìrọ̀lì ìsìn wàlìfàwáhì ṣe àhìlà àwọn ẹni ọ̀nà olówó máa ń jìnà sí ẹ̀ṣẹ̀ àti ṣìnà ìlànà àyàfi àwọn ẹ̀sẹ̀ kéékèèké tí èèyàn máa ń ṣàṣìṣe láti dá iná rabbaka wá sí ìrìnàfírọ̀ ọmọ wọn bá ní ọba tó kàǹkà níbi àforíjì ni wúwa àìláwọ̀ dípò ọba tó mọ gbogbo tẹ́ ìṣe ni ó mọ̀ nígbà tẹ wà ní òkú ó mọ̀ nígbà tẹ bẹ lórí ilé ayé àlọ́tùwà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìṣẹ́yìn gbogbo sábà ẹni mú bí kọ́ọ̀tù ó ní àwọn ẹ̀ṣẹ̀ méje tí wọ́n ń paniró ẹ̀sùn yọjú ẹbí lọ sí i. ànábì sọ̀rọ̀ bá àyẹ̀wò sọ́dá sọ́mù ní aláwọ̀ náà bí okùn bí akíbárì kàdá ìrì sàlát ó lẹ́yìn sàhábà tó fi ń sọ pé ní àwọn ẹ̀ṣẹ̀ mẹ́ta tó tóbi jùlọ bala ya Rasulullah àwọn níbẹ̀ ní eré òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó ní alìṣirọ́ tóbi láà alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní máa bọ́ sọ́nà wọn bá ìṣẹ́rìbò sírìn ẹ jẹ́ ká gbìyànjú láti jìnnà sí ìmáṣẹ́ ẹbọ sọ́nà wọn bá wá kó kó ní wa nílé ìmáṣẹ́ òní méjèèjì wá á ń tẹ́sí bí àlìyí láti jáàrì sí àmọ́ mi ní tó ti kẹta òun náà yẹ kó ṣe ṣìnà pẹ̀lú ìyàwó ara ilé rẹ̀ aburú ni ṣìnà ṣìnà tí wọ́n wá kó ló máa ń ní ó burú jùlọ wọn náà ẹ̀tọ́ jẹ́ alábàágbé ẹ̀ tó ṣe ṣùgbọ́n pẹ̀lú ìyàwó rẹ̀ ó ti burú kọ́lọ̀ ọba kó bá ṣe ẹ̀la ilẹ̀ kọ̀ọ̀kan wá mẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àríbá òun ni máa gbàgbà ká máa gbowó èlé oríṣiríṣi gúrómì lápò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmá gbàwó owó yìí ní rìbá ni yẹ́mù hápẹ́lọ́gbọ̀ rìbá wa yúrù ní sọ̀dà kọ́ọ̀t ọlọ́ni gbogbo tí èèyàn bá fi rìbá owó èlé ta bá fi kójọ ọlọ́ni máa parọ́ ní ẹjọ́ bá kojú ní jèrè ń bẹ̀ ẹwà àdánwò oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórí ilé ayé ọjà ilé ìjóná ọjà ilé ìjóná jọmọ sí ni tó ń fà á olórí ẹ̀ ogun ni látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ní kí ọlá láwọn tí wọ́n jẹ rìbá kí wọ́n lọ máa múra ogun òun ọlọ́wọ́ bá máa bá wọn jagun nínú ogun òun náà ni wípé ọlọ́wọ́ bá máa jẹ́ kí iná àwọn nǹkan àdánwò báyìí máa ṣẹlẹ̀ sáwọn èèyàn òjò a máa ronú a máa yálé a máa fún kí àwọn èèyàn náà látara fáwọn èèyàn jẹ rìbá tàbáwá wo ní ayé lẹ́yìn ó nira láti ẹ̀sí ṣòwò láì jẹ rìbá pẹ̀lú ẹ gbogbo ibi táwọn èèyàn ti fẹ́ wá ìrànlọ́wọ́ sí láàárín ọ̀rẹ́ fẹ́rẹ́ tọ́rẹ́ bá fẹ́ yára wọn lówó wá tún máa sọ pé ìdodo máa fi lé gbogbo eléyìí àárín ìgbà ìṣèparun ọmọ ọba léra wa lórí ni ẹ jẹ́ ká gbìyànjú láti jìnà sí akọlù rìbá ìbàjẹ rìbá ọmọ ní ká jìnà sí wàtàwá níyàwó máa záhà ìmáká lójú ogun nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni wàṣẹ ògbónò homer ìmáàmùtí nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni wàṣẹ́ríkọ̀ ìmájálè nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni wàlẹ̀kí ìbátò ìmásọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni àti kóhùnmẹ́sì ìmá parọ́mọ́rọ̀ èèyàn lójúkorojú nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni agbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí nínú ẹ̀ òun náà ni alimẹ́yìísìr ìmá tatẹ́tẹ́ bàbá àjẹ̀bú ìyá àjẹ̀bú àti gbogbo ẹ̀ pátápátá nínú àwọn nǹkan tí máa ń pa ní rẹ́mi إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء gbogbo àwọn nǹkan yìí ó lé ìjẹ́ ti bí wa láàrin ìkórìíra ẹni ìbínú ara ẹni ni èèyàn kò ní jẹ owó èèyàn kan bí tẹ́tẹ́ pé fọkàn ṣàdúrà fún kò ní fọkàn ṣàdúrà fún ìyẹn ló ń fa oríṣiríṣi àdánwò tó ń láyé gbogbo àwọn àwọn nǹkan tó lọ ní abájẹ́bẹ̀ láyé lẹ́ni gbogbo ẹ̀ láyé àṣìbá àwọn ẹranko abìjà ọlọ́run ni a máa jẹ́ àwọn ọ̀yọ́ ń jẹ́ àwọn ẹranko àwọn ẹyẹ tí wọ́n máa ń fi ìkọ́nà pa nǹkan ọlọ́run ni a máa jẹ́ àwọn ọ̀yọ́ ń jẹ́ wàyí ní ọ̀sùn mọ̀ọ́dì náà ọlọ́run tẹ́ bá dé pẹ̀lú àìgbọràn àwa náà máa gbé pẹ̀lú ìyà inna Allaha la yughayyiru ma bi qawmin ọmọ lóhun ò ní yí kọ́ndíṣọ́ yí padà ọ̀dùnkẹ́mi náà bá yí padà ẹwà dánwò tá ń bá yí lórí ilé ayé kọ́nà ọba kó là wá ń bẹ̀ coronavirus tó wà lórí ilé ayé lónìí ẹ̀rí pé gbogbo àwọn oníwòsàn náà ló ń sọ fáwa la fà á wọ́n máa ń gbọ́dọ̀ náà fún wa láti ń dánú fún un bọ́ ní mòun ọ̀nà náà ṣàbòsíta àwọn èèyàn kọ̀ọ̀kan àwọn èèyàn náà ṣàbòsíta láwọn ọ̀nà ni a máa ṣe jù àwọn olórí gidi wọn náà ti kó corona virus yìí wá bọ́ nàìjíríà látàrí ògbèrú wọ́n ní àìsàn yìí gangan ara àwọn ẹyẹ àdán ló wà bá olórí corona virus yìí lára látara pé ètò òun ń jẹ báàbí díẹ̀ ètò kú àìsàn yìí látara báà látara àdán àwọn èèyàn wá pọ̀ táwọn ń jẹ ètò òun tó jẹ́ sábàbí ẹ̀ nìyẹn a sì tún rí ní wọn gbọ́dọ̀ sọ tó ń di àdán tó bá tún wá fẹ́ jẹ́ ìwájú làwọn fẹ́ jẹ́ lóye gbogbo tọ́mọ bá ní kó kájẹ kájẹ wà fún ohun mímọ ọ̀zákọ̀ fún ọmọ halal àtọ̀ yíra gbogbo àwọn nǹkan halal ìfowópamọ́ ní ajẹ àwọn èèyàn ló fi sú àwọn wà náà zanna aleikum mọ́nà wà sálùwà àwọn ọmọ ìsirẹ́lì ọlọ́run sọ mọ́nà lé wọn lórí àsálùwà ẹ máa jẹ́ kí ni wọ́n padà sọ wọ́n sọ pé wọ́n náà wọ́n bàbá àsopọ̀ sábà àsopọ̀ náà wọlé ilé ìfisú wa wọ́n ní ọ̀tún mọ̀ọ́dé náà àwọn èèyàn wá oríṣiríṣi ẹ̀sẹ̀ dé ọ̀nà ọ̀nà wa ló ń gbé bínú dé o kọ́nà ọba kó bá dúró sí ẹnì kọ̀ọ̀kan wa iṣẹ́ ní olóore láti ojú táwa yìí ìṣẹ̀ ìdáadáa lè Ramadan lẹ́yìn tó fi ń gbáradì fún oṣù Ramadan yáyọ alẹ́ dín náà àmọ́ wà zúdù rọ́bà ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ máa fẹ́ kọ̀kọ̀ ẹ máa forí kọlẹ̀ fọ́ náà wọ́n bá ẹsìn náà wọ́n bá yín wà fún àmì ìkọ́yọ̀rọ̀ la'allakum tuflihun ẹ máa ṣiṣẹ́ dáadáa kẹ́ ẹ bá lè ṣorí ní ayé àti ti ọ̀rọ̀ wọn náà takó bá ṣẹ̀kú wá sí kùrí dáadáa. ẹ̀rí ní azari salam àwọn ẹni rẹ̀ tí wọ́n ti kọjá yóò àwùjọ́nà àǹkútàhùn ní mẹ́sì hazal wa ta'ala tilawati kitabillah wọ́n máa ń tọ́jú ìṣe sí wọn láti máa ka àlùkùránì dáadáa láti rú àsìkò táwa nínú lẹ́tọ́ fi ń gbáradì fún Kùránì nínú ìmọ̀láwò pàtàkì fi ìyá òde wà lẹ́yìnà ó ń bẹ́nu wọn láàrin ọjọ́ kan ó lè parí Kùránì ní àìmọye ìgbà àtẹ̀dìrí ibà aláfíàmì lẹ́yìn kọ́bùnà Ramadan ṣáájú kí Ramadan tó dé ẹ̀jẹ̀ ká máa kí oorun lọ́fìlà dáàdì káyọ̀ náà fílà méjì káyọ̀ mẹ́ta káyọ̀ márùn-ún káyọ̀ méje ó bá ṣe rọ̀ wá lọ́rùn إن ربك إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معه ọmọ ọmọ ìwọ ọmọ wọn bá mọ̀ ní àmọ̀dájú pẹ̀lú ànọ́dì sallallahu alaihi wa sallam ó máa ń dìde lóru nígbà míì ìdámẹ́ta òru wàá lo méjì mẹ́ ìdámẹ́ta òru gbà míì wàá lo ìlàjì ìgbà míì ìdákọ́nù ìdámẹ́ta wàtọ̀ ìfàtòmínà lẹ́bí rẹ̀ máa bí wọ́n ṣe ń ṣe lẹ́ẹ̀ náà làwọn apákan náà wọn mùmí náà ń ṣe ọlọ́wọ́ bá wá ń sọ lọ ó ní ọlọ́wọ́ bá ti fi mọ̀ ànàmí kò mọ́ ń bọ̀ pé àwọn kan máa bẹ́nu yá láìsàn ni wọn wà á kọ́ lúnà yá gorí lúnà fi àwọn fi àwọn látara bí ọlọ́run sọ pé wọn tó bá ti ẹ̀wà ara yìí lọ títí bá kọ́rọ́ ohun ẹ̀ta ya sáré nínú yìí tó bá ti wọ̀wọ́ náà lọ́rùn ní àlùkò ráàlì ké kó fi kírun sọ́nà ọba lóru orú èní nọ́fílà mẹ́jọ fásí àkọ́kọ́ iná zánáwù mẹ́ta mẹ́ta gbogbo léyìí ò ráyè lú ẹ̀sìn jọmọ́ àwọn bàbá tí wọ́n gbé kalẹ̀ kọ́mọ̀ kó bá wa ṣàkóso kúrò fún wọn nígbà tó rí fáwọn èèyàn ṣọlẹ̀ náà ni wọ́n gbé àwọn ilé ṣùgbọ́n tí wàá rí wípé gbogbo ilé ìlú òṣèlú dámọ́dì fi kọ́ wa sọ́nà máa lùwẹ̀ sẹ́là fakọ̀rọ̀ òun máa tayà sára nínú alukur'an yìí tó bá rọ̀ ẹ́ lọ́rùn ní òkà yìí tó bá rọ̀ ẹ́ lọ́rùn ní òyìn ọdún alukur'an sọ̀lá tún lẹ́yìn mọ́sánà mọ́sánà irun òru méjì méjì ni nígbà ó bá kí tó bá tààrẹ ò bá ti dé mọ́ fi wíkìrì lé ìyẹn rí ọkàn kó ti sálámọ̀ ó lè so padà kó tó kí wọn àsọ̀rọ̀ eléjẹ́nu sọ́nà ti agbọ́dọ̀ gbìyànjú láti rí nípa mójútó bàtà ajáde bí i nà fílà ọlọ́run nà fílà jàndát ọlọ́run bá ní káàdọ́ bí máa yọ nà fílà àṣà àyìnbá àṣà kàrọ́ bí kàmọ̀ kọ́mọ̀ mahmuda látara nà fílà tó ní olórí ó tó ń fẹ́ lọ́dọ̀ náà ọlọ́run tàkà rẹ̀ sí ní ẹlọ́wọ́ ọlọ́run ní wábí àṣàrìbò káàdù páàlù kọ̀lílà mílẹ̀ lẹ́yìn mẹ́rin àjàrò ọlọ́run ìráwọn onígbàgbọ́ òdodo ìdọ́bí ń sùn lóru tó kéré ni wábí àṣàrìbò yẹ̀ tẹ̀síwòn tó bá tún di lọ́wọ́ ọ̀dájú bẹ̀rẹ̀ wọ́n á tún máa fẹ́ wà foríjì lọ́dọ̀ ọlọ́run ọba àdéṣọ́lá ọlọ́run ọba fẹ́ ká gbìyànjú láti máa yan náà fílà kọ́lọ́ ọba tó bá àdéṣọ́rẹ́ tó pọ̀ fún wa nínú ta gbọ́dọ̀ gbìyànjú láti ṣe òun náà ni wípé àwọn ṣe olóore wa ká gbìyànjú ká jẹ́ kó pọ̀ sí bákan náà nínú ta gbọ́dọ̀ mójútó àdùá ká bẹ̀rẹ̀ tá a máa ṣàdúrà dáadáa àdùá hùn láyà tẹ́lẹ̀ òde wá pè gbogbo ìgbà ni mùsùlùmí máa ń ṣàdúrà òdòdó ni àtẹ̀gídé lápò ẹ̀pẹ̀ ní máa da yín lóhùn wàyíjà sàálàkà ìbáni àyè ìfà ilẹ̀ kọrí táwọn ẹrú ní bá bẹ̀rẹ̀ nípa èmi ọ̀nà ọba lọ́wọ́ rẹ̀ sọ fún wọn pé mo sún wọn òkè ibi dáhùn àtàdá ìdàdàá ìdàdàá gbogbo ìgbà tó lù pèpè bá pèpè mò jẹ́ pèpè wọn káàkiri èyí ká pàṣẹ àdúrà ikọ́ náà bá kó fún wa lálàáfíà kó fún wa lárìsìkì kó fún wa lẹ́nu gígùn láti lè gba rọ̀mọ̀dọ́ọ̀nù ìwọ náà wọn bá báríkì lánàá fi rọ́jà wọn báríkì lánàá fi ṣe àbáyé wọn bá lẹ́kùn náà Ramadan àwọn àfẹ́ẹ̀sì wọ́n ní àdíìsì yóò fẹ́fẹ́ nílẹ̀ látara bẹ́ẹ̀ kò ń ṣàdúrà tá a máa wá tẹpẹ́ mọ́ tẹpẹ́ lẹ́mọ́ ká ṣàdúrà ní àpapọ̀ ni kọ́ wọn bá kújẹ́ kí rọ̀dọ̀ bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa láyé nínú ìta gbọ́dọ̀ gbìyànjú lórí àtàmọ́ kágbìyànjú kárí pé Allahu akbar alákọ̀ọ́kọ́ ta bá ń ṣe ta bá ń kírò yẹn kárí pa ní pàbá àlọ́bì sallallahu alaihi wa sallam ó ní man adraka takbiratan ula ó lẹ́nikẹ́ni tó bá bá Allahu akbar alákọ̀ọ́kọ́ yẹn kú ti dà lábú bàrọ̀ àjáàlì ọlọ́ọ̀bá máa kọ ìbọ́kù kú òfin níbi nǹkan méjì alìbàrọ̀ àtúnilẹ̀ nìbá ìbọ́kù ọrùn ẹ̀ nípa pé kò ń ṣe lòdọ́sìkì wà bàrọ̀ àtúnilẹ̀ náà ọlọ́ọ̀ àti ti yorùkọ̀ kúrò nínú ọmọ náà kágbìyànjú kárí tí a ń ṣe léyìí bákan náà ló fi agbọ́dọ̀ gbìyànjú alìkìtàrù mi náà filawa kàmàkà lùkùrá mi dáadáa jùjú àfúnnáyàwó mi ojoojúmọ́ kárí pàǹpà twenty kg nínú alùkùrán àwa tá a sì mọ́ ká àsìkò lélẹ̀ náà tá a sì lè fi kọ́ bọ́dí ń ka alùkùrán kó tó di pé rọ̀mọ̀dá ló dé kọ́nà ọba kó tó wá sí gbòǹgẹ́ dáadáa àtàdárúbọ̀ àìlàsọ̀dàkọ́ọ̀sì ìmá náwó ìmá ṣe sàárà ká ti gbìyànjú láti máa gbìyànjú lé lórí láti ìsìn ní ojoojúmọ́ kó tó di pé ọ̀nàdọ́ mi ṣe kí ni kó dé ọ̀nà ọba ní yàgùn áńsìkì yàgùn ádàm ó ń ṣe kàlẹ́ ìrí ọmọ àlọ́bí ádámù máa ń nọ èmi náà máa ń lọ ní olórí o bákan náà ká máa rí pàǹtí wútúrú wa láti máa ṣe ìfàmù ní ọ̀pọ̀lọpọ̀ bàdéèrè akọ́tọ̀ gbìyànjú gbogbo àwọn nǹkan tó bá jẹ́ bí ìjà àti wàhálà láàárín àwọn èèyàn ká gbìyànjú láti ní pé àjùlọ̀ sí eléyìí àwọn nǹkan tó yẹ ká mójútó nínú oṣù yìí kọ́nà ọba kó ṣe àlòwò wa. wà nínú ẹlòmọ̀ kọlafat alimọ̀tẹ́sirọ̀ ìṣe àrùn rọ́jà ó wá pọ̀ ní àwọn nǹkan tó jẹ́ pọ́nmọ́ wọn kò fọwọ́ sí àlọ́bìnrin fọwọ́ sí táwọn mùsùlùmí tí wọ́n ń ṣe nínú oṣù yìí tí a gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí tẹ̀síṣòro ìfìyàrè òun náà ní wípé káwá mú àwọn àwẹ̀ kan káṣí lọ́rọ̀ yàn lé wára wa lórí nínú oṣù yìí ma anzala Allahu biha min sultan ọmọ ọgbọ òṣìṣẹ́ wá yìí kalẹ̀ lórí eléyìí ẹ̀rí àwẹ̀ arúgbó àwọn èèyàn kan ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ṣù ti bẹ̀rẹ̀ ọmọ ọba àlékí ọlá sọ wípé wà á ẹnikẹ́ni ń rí tó bá jẹ́ wípé wàhálà lẹ́bí náà yóò fi fún náà ìyàtọ̀ ọmọ láwọn tí àwẹ̀ bá nira fún láti gbà kí wọ́n máa bọ́ aláìlú tó ń gbà wọ̀ òtọ́mọ ní kárúgbó ṣe nìyẹn àwa máa tún wá sí àwọn ẹran jáàbù lọ́rọ̀ yọ̀pá arúgbó jọ̀ náà ẹ̀ṣẹ̀ ńlá ni ilé ìtàndá ẹ jẹ́ ká gbìyànjú láti jìnà sí kò fi ń tó ń bí àwọn arúgbó tá a bá lẹ́ni tó ń gbà á lẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká kí wọn nílọ kí wọ́n gbìyànjú láti jìnà sí o torí bí àkọ́kọ́ bí wọ́n gba àwọn arúgbó jọ mọ́ kò ní gba aláàbẹ̀ ẹyọ kan báyìí lọ́dọ̀ ọlọ́run ọba á tún gbẹ̀ṣẹ̀ látara ẹ̀rọ àyàfi tó bá jẹ́ wípé mi ó ṣe látara ìmọ̀ kan kò sì gbọ́ orí pé kò dáa ṣùgbọ́n tó bá ti gbọ́ pé kò dá tó tún wá gbà o a sì fẹ́ gba wọ́n àwọn èèyàn látara ìfẹ́ kódà àwọn wọ́n ti sọ fún wọn pé kò sáré wọ́n á ti agídí borí náà ni o bèbí fáànù àwọn kan kó lọ́ba tó bá kan rọ́bì aláàánú wọn ni yábùrìbù àti fanáà rọ́jà ó máa ń mú báyìí ní sọ fún wọn wípé kúlù ẹ̀yin ẹ máa jẹun ẹ máa gbàwẹ̀ fa ìnàbà huwa ṣáàrù kánà yóò àzímọ̀lù àrùnìjà ìlíyà ó ní ẹ̀rí oṣù rọ́jàbù àwọn alá àwọn jàmìlì àwọn aláìmọ̀kan ni wọ́n máa ń gbé oṣù rọ́jàbù lárugẹ kí wọ́n máa gbé lárugẹ wọ́n máa kàǹtẹ̀ wọ́n máa fi ṣàrẹ̀ ọmọ rọ̀dì àbáyébó òun ló sọ ilé mùsọ́nà gbọ́n àbíṣẹ́yìnbá ní oṣù kan pé àwọn ìyẹ̀wò kan wà tó jẹ́ ìròyìn pàtàkì pàtó kan ta fẹ́ kí kàṣọ láti rọ̀gọ́ ì wọ́n máa ń pè kọ́ nípò láti rọ̀gọ́ ì èmi ìyá gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí o nínú òun táwọn èèyàn máa ń kí òun náà ní ní sùúrù tó bá di nígbà tí oṣù yìí bá dá sí méjì àwọn èèyàn lẹ́yìn mọ́gírìb wọn láwọn fẹ́ yọdọ́ fílà wọn láwọn fẹ́ yọdọ́ fílà pé rọ́jà jẹ́mẹ̀ pé láyé ìgbà kan ó dájú pé rọ́jà gbogbo eléyìí pátápátá jọ mọ́ ohun tá a gbọ́dọ̀ gbìyànjú láti dìlọ sí ni o kò sí èrò kan pàtó. àwọn ọ̀dà aláwọ̀ ń sẹ́lẹ̀bírẹ̀tì lẹ́yìn láti lè sẹ̀rọ̀ wà ní ẹ̀rọ. kódà ìfàǹfà tí wà lọ́dọ̀ àwọn àǹfà tí o ti wo gan ni òru ìbọn sí. bákan náà ni wípé tẹ̀síṣù wo lè fọ́dà kan alálẹ́ mọ́ yìí nínú táwọn ọ̀yọ́ máa ń ṣe bí o ṣàrẹ̀ òun náà ni wípé wọ́n gbà pé tẹ bá fẹ́ ṣe sàárà fún ìwé inú oṣù rọ́jà àbúrí kí ẹ àti di àfihàn fún ọba tó máa tẹ̀lé ní ọ̀rùn fẹ́ nìkan kan wa látara pé ibi tí wọ́n bá ti ń yọ jọ̀mọ́ ó lè ní ọ̀dọ́ yorùbá kẹtọ bá wà fún àkókò iṣẹ́ rẹ̀ ẹni tó bá fẹ́ ṣe àdúrà fòkù nínú oṣù yìí ni àwọn èèyàn máa ń ṣe bákan náà tẹ̀sí fún omi bá àmì àbẹ̀ ìyà òun náà ní wípé ká ní àwọn àdúrà kan àkànṣe àdúrà tá a máa láfẹ́ ṣe ní oṣù yìí eléèlú iṣẹ́ rẹ̀ tẹ̀sí fún omi ìrànwọ́rọ̀ nínú táwọn èèyàn máa ń ṣe tó gbajúmọ̀ òun náà ní wípé kọ́ wá wò pé àwọn fẹ́ ṣe òmúra òmúra àwọn jà eléyìí òmúra rọ̀mọ̀dọ́ọ̀nù ni ó wà kọ́lọ̀bà àdìkúnlá tó ṣe òmúra ní ìrọ̀rùn bẹ́ẹ̀ kankan wa ìjọba Saudi wọ́n làwọn káńsù òmúra àti ọdún nínú oṣù bọ́ọ̀sì ti káńsù náà torí wípé tí àìsàn bá ń jà káàkiri ilẹ̀ gbogbo ọ̀nà tá a máa fi dẹ́kun ẹ̀dá gbọ́dọ̀ gbìyànjú láti ṣiṣẹ́ lé lórí wọ́n ti sọ pé wọ́n ti lé ìyẹn kan ọmọ italy kan ní fún wọn nàìjíríà tí wọ́n padà tẹ́sí ẹ̀ ní ọ̀dì 25 ní wọ́n ní ọ̀dì 27 wọ́n padà rí pé ó ní fáírọ́ọ̀sì lára kọ́nà ọba àdìkì ọlá kó má jẹ́ kó wọ ìlú wa kọ́nà tó fi máa dáàbò bo ẹnìkọ̀ọ̀kan wá mẹ́ àwọn àdúrà tí a ti kọ fún wa níbi àwọn ọ̀sẹ̀ nílùú sẹ́yìn Allahumma inni a'udhuka min al-barasi wal jununi wal judali wa min sayyi'il asqal nínú àdúrà tí ọlọ́ọ̀bá bá ń lò láti gbé èèyàn jùlọ sí gbogbo àwọn àrùn àjàkálẹ̀ báyìí nìyẹn kọ́nà kú mẹ́tẹ̀ bí wọ́n ti kò ń gbé dáadáa alẹ́ ṣùfàánù bíi Laylatul Isra wal Mi'raj tó bá di ọjọ́ táwọn ọmọ máa ń gbà pé Laylatul Isra wal Mi'raj ni àwọn ọmọ tó máa ń ṣe ayẹyẹ ọjọ́ yìí ní mọ́sálásí káàkiri ẹ̀jẹ̀ káàkiri ẹ̀dùn láti sáfọ̀ látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ máa lè wọ̀sálá tó sọ sí wa kó sì wá ní ọlá kan ju wípé tó sí ọ̀wọ̀ lọ wá fi sì yá ni ṣé kò ní ìhù àbí ká gbà wẹ́ńbẹ̀ kò sọ ńlá kankan bẹ̀ tó fi yàtọ̀ sí ìyókù wádà fi sì yá ni lè yín láti mọ̀kúsù sọ fi ìlú bákan náà ká wá gbà wẹ̀ àbí kájìdé lórí ní òwú ọjọ́ kan bẹ̀ ká ní a fi ń ṣe rọ́jà gbogbo ilé ìpátápátá jọmọ́ kò sí ìlú pẹ̀sẹ̀ rẹ̀ lẹ́mọ̀ kọ́lá ọba kókó wá ṣètò ìrẹ́ rárá a fi lè kọ́ lè ha gba asẹ̀sílálò wọn láti wọ́n pẹ̀sẹ̀ rúhu ìyá ọdún ojú wà lọ́kọ̀ tó rẹ̀ ṣe. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Praise be to Allah, the Lord of the world. The peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today regarding the month of Rajab. And we have mentioned that the month of Rajab is one of the sacred months of the, of the year. Allah subhanahu wa ta'ala mentioned in Surah Al-Tawbah إن عدة شهور عند الله اثنا عشر شهرا Allah said from the day that Allah created the heavens and the earth that is the month of the year as well. He said, "We have Minha the hurum, why four of them are honored? Four of them are sacred. now, Fala him and anfusakum. You should not be unjust to one another in this month. In this month of Rajab, Dhul-Qa'dah, Dhul-Hijjah, and, and Muharram, the Muslims don't fight war. They don't start war. Even the non-Muslims before the advent of Prophet Muhammad sallallahu alaihi wasallam, they used to honor this month of the year. Not that they don't fight, even when they are having enemies, they don't fight in this month. Allah subhanahu wa ta'ala honor this month. As we have mentioned that Allah subhanahu wa ta'ala created many things and he favored some of them above the others. The day of Jumu'ah, Allah favored it above other days of the week. Month of Ramadan is favored above other months of the year. Then Laylatul Qadr is the most favored night of the year. And the ten days, first ten days of the Hijjah is the most favored days of the year. While the ten nights, the last ten days of Ramadan is the most favored night of the year. And we have mentioned Allah favored some of the messengers above others. And Allah favored the children of Adam above other creatures that he created, even above the gifts and the angels. So Allah subhanahu wa ta'ala has favored this month. And the favor of this month does not mean that we have to do a particular act of worship in this month of Rajab or other months of the year, except what the Prophet sallallahu alaihi wasallam has given us. So we have mentioned some of the things that we should try to invite in this month in order to prepare for the month of Ramadan. As scholars say that this month of Rajab is month of planting, the month in which we plant our food. And the month of Sha'ban is the month of taking care of our plantation when we wet it. While the month of Ramadan is the month of harvesting. Meaning that if we don't plant something in the month of Rajab, or if we plant in the month of Rajab and we don't offer uh, water it in the month of Sha'ban, It means Ramadan will come and we will not hear any fruit from the month of Ramadan. Ramadan will come, some people will not be able to complete a Quran. They will not be able to fast. They will not be able to do sadaqah. They will not be able to do nawafi because they are not used to it. That is why we have to prepare our soul for Ramadan starting from this morning. And part of what we should do is that we should try as much as possible to increase our good deeds. Part of the good deeds that we should increase in this month as salawat is to pray regularly, our five daily salat, and to do nawafil. Nawafil before and after every salat. And we should also try to do our tahajjud, the night prayer, the prayer that we offer during the night. We should try to do surah minimum every day of the good three, which is we be Then we should try to do five or do seven, nine or eleven. And that is the sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam, such that it will become part and parcel of our system by the time Ramadan comes. Part of what we should do, Monday and Thursday, we should never leave them in fasting, so that we are accustomed to fasting. And it will make it easy for us to fast in the month of Ramadan. As for that, we also increase our charity our act of giving. We can give anything that Allah has given us. Because Allah said, I'll take away more of that for Spend out of everything and anything you have given to me. We can spend our time in Sodaqah. You can spend our money in Sodaqah. You can spend our wealth in Sodaqah, our health in Sodaqah. So we pray to Allah to make it easy. And we have also mentioned some of the deeds that people are fond off in the month of Rajab, which is not part of the religion of Allah. Part of it is to specialize a, a, a, particular night in the month of Rajab for celebration. When people will say they are celebrating the night of Al-Isra wal Mi'raj. And about the scholars, there are divergence of opinion regarding the night of Al-Isra wal Mi'raj. Some of them believe that it was in Rajab, while some of them believe it was not in Rajab. So celebrating the night of Isra wal Mi'raj is baseless in the religion of Allah. Part of what people do is what they call Salatul Raka'im. They usually make Salatul Rafa'i and other Salawat. And that way is done between Maghrib and Isha. Some of them will say they want to recite Kul Allahu Ahad 100 in each raka with two raka. That is the way some of them do it. And this is not part of the religion. Part of it is to have a special supplication. And part of what people do is to make special sodako on behalf of the deceased. If someone is having a parent or a known person, a friend who has died, they usually make sadaqa for them and give money to the scholars in this month of Rajab. So these are innovations in the in the matter of religion that we should try as much as possible to be away from them. We pray to Allah subhanahu wa ta'ala أن يوفقنا لكل ما يحبه ويرضاه. We pray to Allah subhanahu wa ta'ala to always guide us to that which is pleasing to Him and to forgive us of our shortcomings and to make it easy for us to witness the month of Ramadan and many Ramadan on the extra page. I will pray to Allah subhanahu wa ta'ala to give us the will and the ability to fast in the month of Ramadan and to do good righteous deeds before the month of Ramadan. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قوموا بصلاتكم yarhamukumullah أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة